نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله وبارك على هذا النبي الكريم وعلى آله وصحبه ومن اتبع هداهم إلى يوم الدين أما بعد حاسبوا أنفسكم قبل أن تحاسبوا اتقوا الله عباد الله واعلموا أن الدنيا دار عمل وابتلاء قد جعلها الله تعالى مبرة للآخرة ويدار جهاد النفوس ويدار جهاد النفوس وتزكية القلوب إصلاحا للعبادة قال الإمام أحمد بن أحمد رحمه الله تعالى الدنيا دار عمل والآخرة دار جزاء فمن لم يعمل هنا ندم هناك روى البيهقي في الزهد عباد الله لقد جاء الحديث عن رسول الله صلى الله عليه وآله وسلم مما رواه عنه أبو بكر رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وآله وسلم يقول ألا إن الدنيا ملعونة ملعون كل ما فيها أو ملعون ما فيها إلا ذكر الله وما والاه وعالم أو متعلم أخرجه الترمذي في سننه وقال الله تعالى وما الحياة الدنيا إلا متاع الغرور أيها المسلمون حاسبوا أنفسكم قبل أن تحاصروا فإذاب يوم القيامة عزيز إلا من يسره الله تعالى عليه وزنوا أعمالكم قبل أن توزن واعملوا لآخرتكم قبل أن تلقنوا بقبولكم وآتوا حياتكم مع المتقين وجانبوا العاصين قبل أن يصرفوا بالموت قال الله تعالى الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين وقال الله تعالى ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا لقد لي عن الذكر بعد ان جاءني وكان الشيطان بالانسان رسولا عباد الله اجتنبوا عن فتن الدنيا وخطواتها لقد مر عمر بن الخطاب رضي الله عنه على مزبله فاحتبس عندها فكانه شق على اصحابه وتاذوا بها فقال لهم هذه دنياكم التي تحدثون عليها وقد علمنا طالب رضي الله عنه الا ان الدنيا قوه كبيره والآخرة مقبلة ولكل واحدة منهما بنون فقولوا لأبناء الآخرة ولا تكونوا لأبناء الدنيا فإن اليوم أمل ولا حزن وغدا حساب وغدا حساب ولا عمل اتقوا الله عباد الله وسلوه التوفيق في كل اموركم واتقوا رضوانه في كل احوالكم ولا يبقوا من الله اكبر والله يعلم ما تصنعون انا اتقوا الله سبحانه وتعالى اتقوا ولا رسول سيدنا محمد صلى الله عليه واله وسلم اوصي الله ọlọ́run ẹ̀ṣírò ẹtí òjò ẹ̀fẹ̀lẹ́ ara ń ṣe níṣẹ́ láyé bí kódòdọ́jọ́ tí wọ́n sì fún lálùkìyàmà ìdí òjò àlùkìyàmà ìtagbára ẹ̀rọ òníkà àmọ́ ìdí òjò ọwọ́ ara rẹ látàyé bí agbára rẹ lè ka ẹ̀fọ́ ya kéékèlé ìfọ̀kànbalẹ̀ tó lọ yányá bẹ́ẹ̀ ni ìjẹ́ra òfin lórí ilé ayé tí a wà yìí ilé àdánwò ni awájú ìdánwò iṣẹ́ ọlọ́run tó wọ̀n náà ṣe ilé ayé kò ní fún wọn sáyẹ̀dà ó ṣe ilé ayé ní oko káàbì ṣe iṣẹ́ ìta afẹ́jẹ láti yàmà ó ṣe ilé ayé ní àyè nǹkan ọ̀gbìn tí yàgò ti oko tí ó tí ó ṣe èyí tó wá jẹmọ́ wàhálà àti yóò ṣe tó jẹmọ́ tẹ̀gẹ́ yóò ṣe tó jẹmọ́ tàgbàdo yóò ṣe torí pé ń retí bóun fẹ́ jèrè rẹ̀ ni ń retí bóun fẹ́ sinmi kọ́ orí nǹkan jẹ́ nígbà tó ń bá ti wàhálà kan jẹ́ ayé jẹ́ ilé ayé kò sẹ́dá ń rápàdé àti ilé ayé ti jẹ́ ilé ayé yìí ibi tí èmi àjẹ́ ti láǹfààní ká jẹ̀ ní gbogbo àwọn ìwà tí ò dá ìrìn tí ò dá èyí tàbíbọ́nù wà sí àbẹ́ẹ̀kí láàká ìlú wọn sọ fún wa náà pé kò dá nínú rìn àjò nínú ìgbàgbọ́ tó dọ̀tí tó la ẹbọ lọ àbúláwà tèwé lílọ nínú àwọn tẹ́ ìjọ́sìn tí ò bá ìlànà oníṣẹ́ ọlọ́run bá mú lè tí wọ́n sọ fún wa jọ tàyẹ́bì àwọn àfúnra náà mọ̀ wípé ìlànà ilé òòjọ́ tẹ́lifọ́n àwọn tí wa ilé ayé yìí láti lè jẹ ẹ̀mí ara wa lógun káàdì lè fọ ọkàn ara wa mọ́ káàdì lè fọ ìgbáyà wa mọ́ kó ní àwọn ìwà kéèka ìwà àdọ̀tí ìwà tẹnumọ́nì ìwà nínú nínú ìwà ìmọ̀ sọ̀tá èèyàn ilé ayé yìí láti láǹfààní ká sábọ̀ mọ́fẹ́ nìyí torí kẹ́ni ilé kúlò láti fi olúwa wa subhanahu wa ta'ala ẹ̀mí tó ní ìkórìíra ọmọ ẹ̀dá èèyàn lọ́kàn ẹ̀mí tó ní kéèta ọmọ ẹ̀dá èèyàn lọ́kàn ẹ̀mí tó ní níbi yẹn ẹ̀dá yẹn lọ́kàn kò lè wúlò fún ìfihàn Allah subhanahu wa ta'ala ẹ̀mí tó lè fi ọlọ́run ọkàn tó lè fi ọlọ́run tọ́nà ó gbà náà ni ọkàn tó bá má tí ò tí ì rí ẹ̀bọ níbẹ̀ kò sí dọ̀tí ìwà tètè níbẹ̀ kò sí ẹ̀gbin ìwà tí ò dá nínú ẹ̀mí yẹn ẹ̀mí yẹn ló lè wúlò fún ìfihàn Allah subhanahu wa alimọ́nù ahmed muhammed kìkì ọlọ́run kọ́ ọba àṣekùn ó ní bí ajídá ajídá wà ìdá wa ml àwọn àti iṣẹ́ ni o ká kí irun iṣẹ́ là ń ṣe èsèré ká gbàwẹ̀ bá ti gbà tán yìí gbogbo ẹni bá ń ṣe làákàyè yóò kọ́ gbàwẹ̀ kì í ṣeré kì í ṣe fàájì iṣẹ́ ni ká ṣe dáadáa sáwọn èèyàn iṣẹ́ ni àbíkí alẹ́ sọ nípa pé hajj láti ọjọ́ kẹjọ nínú oṣù ògùnlọ̀ fíjà tí ó fi di ọjọ́ kejìlá ọjọ́ kẹtàlá ọjọ́ mara ẹni mara àwọn yẹn ìwà wọ́ọ̀hì iṣẹ́ ni ìfẹ́ ìfọwọ́ bá fún mi níṣẹ́ kìí ṣe iṣẹ́ tó rọrùn ṣé ká yọ zakati ní owó ká tó ṣe iṣẹ́ kó tó pé thousand kó tó pé million kó tó pé billion kí zaka tó máa wọ ọdún owó sẹ́tà ń ṣe ká tó yọ wàhálà iṣẹ́ ni gbogbo kẹwàá yìí ìdáyé làtúnṣe o àmọ́ kìyàmà ìjà òjàdá ìdíjà ìjàdá ìjà kìyàmà gbogbo tó bá ń jọ bí ẹ̀sán jẹ́rẹ́ ẹ̀sán ìtẹ̀síire ẹ̀sán ìtẹ̀síire ẹ̀sán ìwáre tó bá ń díẹ̀ díẹ̀ lóde ayé ń bí àbíyàwó rẹ̀ ń díẹ̀ díẹ̀ níbẹ̀ àbọ̀kọ̀ rẹ̀ ń díẹ̀ díẹ̀ níbẹ̀ àbáwọn ọmọ rẹ̀ ń díẹ̀ díẹ̀ níbẹ̀ gbogbo yẹn kò tó kẹkan lẹ́gbẹ̀ẹ́ ntàfẹ́ ìlànà kìyàmà nínú ládàwájú ọlọ́run bẹ́ẹ̀ ìyètò bá ṣe kókù díẹ̀ káàtó tọ́lọ́ tó ti yà rẹ̀ jọ láyé bí ó kàn sí ń jọ káàkiri èyí túra rẹ̀ ṣe ìyẹn ẹsẹ̀ rẹ̀ yóò da ìyàtọ̀ ọba ọlọ́run níbi ìjọ́sìn yìí ó kù díẹ̀ káàtó ìwà rẹ̀ sáládùúgbò rẹ̀ yóò kù díẹ̀ káàtó ìrìn rẹ̀ sákọ rẹ̀ ìrìn rẹ̀ síyàwó rẹ̀ ìrìn rẹ̀ ìbálòpapọ̀ rẹ̀ táwọn tẹ̀jọ́ ń ṣiṣẹ́ yìí ó kù díẹ̀ káàtó ní kí fìyà díẹ̀ díẹ̀ jẹ ọ́ ní kí kí jọ ń fìyà díẹ̀ yẹn bí ìgbádùn lórí nígbà àlùkìyàmà tó bá fún ìṣe tí ò dáa yẹn. alimami ahmed rahmatulah ó ní pàmẹ́lámìyà mẹ́lòkúnná náà ní báwọn náà ẹni tí ò bá ṣe sẹ́fà àlùkìyàmà láyé ń bí yóò káràmà lọ́rùn bẹ́ẹ̀ ò bá ṣe fẹ́ láyé ní fọ́lọ́run ní pé kí ni àtàwọ́ láyé náà ni ká ṣe fẹ́ ká búrọ́ọ̀dù ká lówó ká fọmọ ẹlẹ̀ ká lọ́kọ bá níyàwó ká kọ́lé ẹ̀mọ́ ti dé kí ẹ̀ dàpọ̀. tó o bá ṣe káàdì kìyàmọ̀ láyé bí nàìjíríà ìjàbù náà ó padà jẹ ká àbámẹ̀ tó jọ àkìyàmọ̀ torí pé lọ́hùn ìwé ti fẹ́ má kìyàmọ̀ lọ́hùn ìdí yìí ni wọ́n ti ń ti fẹ́ má kìyàmọ̀ ẹ̀rú ti ọlọ́run ó ṣe ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ó jẹ́ àmà àdìsí kan èyí àbòwọ́ àtàrà ọmọ yọpọ̀ ọ̀hánì tó gbé jáde látọ̀dọ̀ ṣíṣe ẹ̀ àbòwọ́ ara ní gbogbo ń ṣe ọlọ́ àdéṣọ́lá ti ń tẹ̀lé tí ń ké tí ń pariwo máa náà ti ń sọ yìí ó ní aláyé na dúnìá mẹlòlóòna ó ní ilé ayé tẹ́ wà yìí ọlọ́ọ̀ ti gégùn lé ilé ayé tẹ́ wà yìí èyí tó dùn mọ́ ilé ayé tẹ wà yìí ibi ọlọ́wọ́ ọba tí ò fún ọlọ́wọ́ ọba ló pọ̀ jù ní sẹlẹ̀ ń bẹ́ẹ̀ ọlọ́wọ́ ti gbé láyé kalẹ̀ rẹ kó máa jáyé àtẹ̀wò kó máa jáyé ẹ̀ṣẹ̀ kó máa jáyé ìlera gbogbo tí ò ga nínú tẹ̀lé ayé yìí ó pọ̀ ju tó ń bẹ̀ lọ. máa fi hà kódà àwọn ayé jẹun ọmọ ọdún òbí ayé lójú bí ọlọ́run kẹ́yìn bí inú òun gbogbo tí ń ayé náà òun ọlọ́run bá bínú bí ọlọ́run wá bá yàgbé ìkẹ́kẹ́ ó ní kí ńlá ilé ọrùn wá ìwà máa wà náà ìfọ́nà ìbínú ilé ayé yìí nǹkan mẹ́ta ni nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ̀ńtọ́nà bá fẹ́ sàánú ni wà káàkiri ẹ̀ńtọ́nà fẹ́ kìí ṣe ń báwọn máa fi yóò bá òkú kiri ayé ní ká àpapọ̀ òfin ẹ̀mí ọlọ́run ilà àbíkẹ́rọ lọ́ọ̀dì wọn máa wà òfin ẹ̀mí ọlọ́run láti máa rántí ọlọ́run gbogbo òkúra ọlọ́run yóò tẹ̀lé lọ́rùn ayé. Ìjọ tó so máa nígbà ìgbọ́n ọlọ́run ọba tán òun wá ń lò nígbà tó wọ́n nìyẹn wà lọ́wọ́ àláhùn nìyẹn. Torí kí láǹfààní púpọ̀ ọjọ́ mẹ́jọ mẹ́jọ tó ń gbọ́ láyé yóò tó bá ti ń gbọ́. Kódà kó tẹ̀sẹ̀ ni wọ́n ń ṣe lórí nígbà yóò dá àgbọ́jọ́ kan sí kejì náà kí máàmù bẹ̀ náà ó sọ òdodo nípa àlùkìyàmà ìjọ lórí gbogbo wà títò ń wọ́ kájà ìfà wà sí àwọn ẹlẹ́fẹ̀ jù táwọn tó ti ń bọ́ mọ̀ pé wà sí eléyìí ẹlẹ́fẹ̀ ẹlẹ́fẹ̀ yẹn wọn. wà títò ṣe ń pé ojú ó lé ń bẹ̀ náà kẹ́yìn ń kálukú ló ń gbọ́ rìrìrìrì nígbà bá gbọ́ tán tó lò ó wà máa wà láàbò. ètò tó ń torí ìbẹ̀ sí ọlọ́run yẹn kò gbọ́ tán tó lò ó nǹka àkọ́kọ́ mi mẹ́tẹ̀ẹ̀ta kí n túmọ̀ lọ mú ní ayé nìyẹn. ìkẹ́lẹ̀ kejì àfáwòsè ẹ̀sìn ọlọ́run ẹ́ẹ́lì mọ́ọ̀nù

bàbá àfọ́ àtẹ́lẹ̀ jẹ́ ara ìwọ́lẹ̀ ìjìnlẹ̀ bèbè tó ọmọ ọjọ́ tó bá lẹ́yìn ọmọ ọdẹ tí ó lè nì ẹni ló ti gbà ó ti báyìí rẹ̀ bàjẹ́ ni kò kàwé mọ́jẹ́ wù báyìí rẹ̀ bàjẹ́ ni níbi tá àwọn ọdẹ nì kò wá kàwé mọ́jẹ́ wù àti ló dé. nígbà tó kò bá ti kàwé kò sórí ilé fún ọláyé jùmọ̀ mùsùlùmí bàbá rẹ̀ tó ti gbogbo òṣèlú ayé o kéwù sọ́ọ̀lù fẹ́ fi yé ẹ̀fí ilẹ̀ o ìjẹ́ ìwé rẹ̀ òsì lọ́wọ́ ẹnìkan ẹ̀yin jẹ́ ẹ̀ káàkà àkàdé ti jẹ́ kàdé ẹni kọ́sí ọwọ́ tó mọ̀ ìjọba rẹ̀ lọ sani ìjẹ́ ìwé rẹ̀ ń bẹ lọ́wọ́ ara rẹ̀. àlẹ́ ìsà wọn wà pọ̀ sí àkókò lọ́kọ́ wọ́n ti mọ̀ fún sani bọ́ọ̀lì ìbáṣe pé mímà láti ní àríjì láyé tó ẹgbẹ́ mímọ́ lágbájá ni pòfẹ́sọ̀ tàbí lórí dọ́kítọ̀ fún kẹ̀kẹ́ ó jẹ́ báńkà ó jẹ́ lábá fi ń kọ́rọ̀ ọjọ́ láyé kò yẹ kí káàlì kàtà lákùúta tó jẹ́jọ́ òun nìkan kan lọ́wọ́ bó ti bó ti lágbára tó èdè ní mẹ́ẹ̀ wọ́n máa ń san báàgì onígbò náà kò mọ̀ ní padà ó kò mọ̀ ní owó rẹ̀ kó wọ́n lọ ọkọ̀ ọ̀dọ́ ọmọ ẹja kù bá wọn ní irúfẹ́ sanwó kan èlò ọ̀hún tí ọmọ ìdí owó sínú àkáǹtì tó bá ń gbé olàgbàjà. Láti ibi tí ètò ìlú bẹ́ẹ̀ ẹ máa kó owó rẹ̀ lórí ibi tí ètò ìlú ìjọba sì máa bù láti ibi tí ìjọba owó tó tí lọ́kọ̀ ọlọ́run máa ń lù àwọn abala ẹjọ́ kìíní àlàjẹ́ ẹ̀pọ̀ tí wọ́n lówó wọ́n lé kàn ṣé wọ́n mọ̀ wé ṣé wọ́n mọ̀ wọ́n sì jáwé náà lọ jókòó tí tó tẹ̀ ní bẹ́ẹ̀ pẹ̀lú rẹ̀ fọ́ o jẹ́ kẹ́nu ẹni mẹ́tẹ̀ ẹ̀ta bọ́ọ̀ ni mo yọ ní sí ìwé ló ká lóòótọ́ àmọ́ kò fẹ́ ìsìn ọlọ́run ọba lẹ̀ iṣẹ́ ọwọ́ náà ni òfin ìsìn ọwọ́ òjìnà sọ níbi iṣẹ́ ọwọ́ rẹ òun já ìsìn ọlọ́run ọba mà níbi ìwé tó ń kà òun lo òfin ìsìn ọlọ́run kódà bó òjò àfà mínímọ̀ òjò àfà nílò o lè má jọ àpá kó má lè fọ ayéra kó má lè kà bíbí àmọ́ níbi ká ló ìmọ̀ àwọn ìyàwó bá kan bá yé tí wọ́n ní òye inú ẹ̀sẹ̀ ó máa ń yẹ ìyè túmọ̀ àwọn àpá rẹ̀ ẹ̀kú tí kí rẹ̀ ẹ̀kú wá rẹ̀ ẹ̀wù rẹ̀ rẹ̀ tó kéwù ni. àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí kan lọ́wọ́ bọ̀ gébù léwu gbogbo tó bá kọ̀ fún mẹ́tẹ̀ẹ̀ta yìí nínú oṣù ọlọ́ọ̀fin ọ̀fún wáyé olúwa sùpánù wọn ti aláwá ti kú rẹ̀ ládé ó ní wọn mẹ́lẹ́ fáyà tó dúnìyà ilẹ̀ mẹ́ta olókòrò gbogbo ìṣẹ̀mí ayé wa tá a wà yìí ìgbádùn bẹ̀ ìgbádùn ẹ̀gbẹ̀jẹ̀ yìí sọ̀gbádùn sí ìṣẹ̀tù jẹ́nu ìṣẹ̀mí ayé òpin pé o láyé o lára owó o lára obìnrin o lára ọmọ wọ́n gbádùn níbi fàájì mẹ́rẹ̀ ní yí alùkùránù gbé jáde wọ́n ti kú sí ààyè pé ìgbádùn láyé lòdù mẹ́rẹ̀ ní ìlọ. ó gbajúmọ̀ olówó olóbìnrin olùlọ́mọ ló bá parí. mẹ́rẹ̀ ní náà la lé káàkiri láyé mẹ́rẹ̀ ní náà la tó yẹ para wa bẹ́ẹ̀ ní ìlàbú ilẹ̀ bàbá sọ̀tá lórí mẹ́rẹ̀ẹ̀rin náà lọ́mọ ìyásọ́mọ ìyáfẹ́ àwọn sògùn orí lórí lórí mẹ́rẹ̀ẹ̀rin náà lọ́pọ̀ àti ìyàwó sọ̀tá wọlé lórí lórí mẹ́rẹ̀ẹ̀rin náà lọ́mọ tí ọ̀tàkà ògbóra wọlé sí lórí mẹ́rẹ̀ẹ̀rin náà àdúrà àtàrà àdúrà àtijọba ògbóra wọlé sí. mẹ́rẹ̀ẹ̀rin náà ní fàjà ó lè pa àyàn tó gbówẹ́ fẹ́ bèrè torí pé wọ́n ó lè fèrè hàn rúbọ torí fẹ́ dé bí ibò wọ́n ti múra ọ̀sẹ̀ ìgbó báyìí wọ́n ti dìbò kọlọ́mù sọ̀mọ́ rẹ̀ ní kólórógbó oríta ní gbogbo ọ̀nà ní àwọn dábàá ó sófo ẹ̀mí ìlú sófo ẹ̀mí wọ́n lọ́ ìwọ́n pè káàbà kò sí oríire ní ìtẹ̀mí orílẹ̀-èdè tí wọ́n dé ipò pẹ̀lú ẹ̀jẹ̀ èèyàn pẹ̀lú ẹ̀jẹ̀ ẹranko pẹ̀lú ẹ̀jẹ̀ èèyàn ẹrù pọ́bọ̀ wọn bá kò ní wáyé amọ̀tòmọ̀tò rúbọ amọ̀tòmọ̀tò rúbọ abáfòmọ̀ rúbọ gbogbo àkókò orí yẹn sáà èso gbé wá ó gbé wá sókè gbé wá já ó gbé wá sí pé àfihàn ìlú abúkẹ́rù ìlú aboyún ìlú ẹgbẹ́ tó wọ́n rúbọ kò ní pẹ̀lú òkè ẹ lọ rẹ kù ẹ lọ gọ́ọ̀fù ẹ lọ fẹ́ jẹ́ kí ẹ jọba a sì rí àwọn ẹgbẹ́ lọ́wọ́ sí dáadáa fún wa àti ká tún gbà wọn wáyé ká tún padà dídá ìfẹ́ nìyẹn gbígbé bẹ̀lọ́dọ̀ olówó ní bẹ̀lọ́dọ̀ sáríkà gbogbo wa lórílẹ̀-èdè ní kẹ́kẹ́ níbẹ̀ lára wa àti olówó àti adarí àwọn tí wọ́n darí ìkẹ́kẹ́ ò sẹ́kan torí tó bàjẹ́ lára gbogbo ẹ̀kẹ́ ọ̀kan náà ló bàjẹ́ ìgbàgbọ́ yìí náà ló bàjẹ́ lára wa akànjọ́ fi ní ní ẹ̀bá jáde sí ìlú ńlá lọ́jọ́ ojúmọ́ à ó dà nílùú tí wọ́n á bí tètè ìlú ńlá gan èyí wò pé á ará bí máa ń ṣe lọ́wọ́ ìgbàgbọ́ ẹ̀sìn yẹn dà kí ni a lè dá ìwọ́n ń tẹ̀lé ọ̀rọ̀ ẹ̀rú ti ọlọ́run bá ẹ̀sìrú ẹ̀mí ara yín lágbógbó ti ní lọ́jọ́ alùkìyàmà ìdílọ́ ọjọ́ alùkìyàmà ní sẹ́fẹ̀dá yóò ṣòro àfẹ́rẹ́ sọ́rọ̀ bá rọ̀ fún nìkan lókù ìyàwó àìsàn ọ̀rọ̀ bí ọgbọ́n fún àná oníwò ń ṣe ọlọ́run wọ́n ní ìdílọ́ ọjọ́ ìbẹ̀rẹ̀ ọjọ́ alùkìyàmà náà ti bẹ̀rẹ̀ bísílẹ̀ kan ti bísílẹ̀ méjì bó ti di thousand bó ti di million ìyàwó tó gbé ní ọ̀nà wọn ti tẹ̀ sílẹ̀ sóbìnrin olóbìnrin ló gbà níyàwó ọmọ tí ẹbí yóò lẹ́gbẹ̀ẹ́ sí àwọn ọ̀dọ́ ayé nìyẹn ipò tí wọ́n dé ìrìnwó lè dé bẹ̀ gbogbo àwọn nǹkan yẹn á ti rò sẹ́ni lórí bẹ́ẹ̀ ni ń tàǹtí ìgbàwẹ̀ wa iṣẹ́ ìdùnnú àgbà ti rò lórí òṣèrò wa ni ẹni tọ́lọ̀ ọba tọ́jú náà ló ìjọ àti ìyá náà yóò kàn ṣe ìṣirò bẹ̀rẹ̀ yóò ṣe fún gbogbo yẹn àti ilé ọ náà àforíjì hàn àmọ́ gbẹ́ sọ́nà bá ti dúró àbí ọ léèrè kò lè kọ́ níwájú ọlọ́run bá sọ́nà wọn dà. wàmẹ̀ nùrù fi jà ẹ̀ ń gbè kù àgbàdà kọ́ńdà nàbí àdókòrò àti ọ̀sẹ̀ rẹ̀ ẹ̀ ta bá púrò sílé kan rẹ kó ló ti yí òdodo ìyàwó tó fẹ́ ní kó ló ti fẹ́ sọ́nà ẹ̀fọn àbẹ́ ẹ̀lẹ́fọn ọ̀nà tó kọ́ ọmọ tó ní kó ló fẹ́ bí igbó ló yà lọ kótó rọmọ bí owó ti ń bẹ́nu àkáǹtì ẹ̀bọ̀ ló fẹ́ ní ipò tó dé wò ló fẹ́ débẹ̀ ta ló wà níbẹ̀ tó wọ̀ bọ́lẹ̀ tó sálà àti kò lè lókè gbogbo ẹ̀kọ́ lọ́wọ́ bá pè láti ilé ìrìnà tó bọ̀ kódà ìwọ́tọ̀ mọ̀ òun mọ́ náà lóòótọ́ ìrìn àjò rẹ náà òun mọ́ náà wọ́n

tóbi ti gbẹ́rù àwọn oṣù náà wọ́n jàǹbá mọ̀ ní wọn àwọn ọmọ láti ní ọmọ láti ọ̀hún òkúrọ̀ mọ̀ ní wọn. àwọn ọ̀sẹ̀ wọn yẹn ẹ̀tọ́ lọ́ba sí ìlànà kò yá àmàkò lè wọ́ ọ̀ ẹ̀rú sí ọ̀rọ̀ ẹja àwọn òṣùwọ̀n tẹ́ wa kẹ́kọ̀ọ́ wa wọ́n lò jáde kìyàmà wọ́n wọ̀n òṣùwọ̀n bẹ tí wọ́n èwọ̀n tó oníkálukú lọ́nà tó sọ pé wà á mẹ mẹ́rin sáfùlẹ̀ mọ̀ wà bí inú fún bá wúwà sí eré ìṣẹ̀lẹ̀ wọ̀wíyà wà á mẹ mẹ́rin kọ́fàt wà sí inú fún bá umuhu hàwíyà wà láàdì rọ́ọ̀kà máa híyà lẹ́rùn hàlìyà. bó ti wọ́n fẹ́ eré ò bá kẹ́wọ̀n kò ní lẹ́yìn o torí kò tẹ́ tí ò ní jẹ́ ibi kò tẹ́ tí ò ní jẹ́ eré láti wọ́n sọ fún ara wípé inú mi máa ń ṣe ní ìlàkúrú sẹ́yìn kan di ìwọ ìwọ ṣé mọ̀ náà kà ní ọ. kò sẹ́ni tí ò ní jẹ́ ibi lọ́wọ́ kò sẹ́ni tí ò ní jẹ́ aburú lọ́wọ́ kò sẹ́ni tí ò ní jẹ́ àánú wa. ẹgbẹ́ wọn bá fẹ́ gbà nínú ìjẹ́ kọ́sù wọn sẹ́rẹ̀ rẹ̀ ó tẹ òsùn wọn sẹ́ẹ̀ bí ya aláìka ni kọ́lùkù tọrọ ọba àkómọ̀ tí ó ọmọ tí sọ ní ìpẹ̀lẹ̀ ìlú nígbà kìí tẹ̀dá tí ó wọlé tí ó wà nínú lórí tí ó mọ̀ ní àjọ mọ́ ọlọ́mọ sì ti wà bẹ́ẹ̀ ẹja tẹ́tẹ́ bá ti kí á máa wá ṣáájú tó gbé wa dùn bí èbùdó sáré wa èmi àti ẹ́ èèkó èèkó ń tẹ̀ ẹ́ ní àpọ́nlẹ́jù ní ogun nìkan ni tó bá jẹ mọ́nà tó kù dànù bí mọ́nà tó ń lọ sí ọ̀nà tó bá jẹ́ náà yòókù dáná yóò lò tí wọ́n kó kú rẹ̀ jù wò ní sẹ́ńtà tó kú rẹ̀ tó rẹ̀ fún un. èyí tó bá kọ́kọ́ náà díẹ̀ lọ́wọ́ ni wípé ó kú wa rí ṣe wù. ọlọ́ kan nìyẹn níwájú ọlọ́ọ̀bá tó hàn wọ́n tàyà fẹ́ dà ó kú ìlú láti rí. wọ́n gbé mi àti ẹ ti dé èbújọ́ kan gbogbo ọlá ta ni yóò sọ̀kalẹ̀ bá àlọ́lá tẹ́lẹ̀ gbogbo ìmọ̀ta ní yóò sọ̀kalẹ̀ tí bá ń wo ìsìnkú àwọn ẹni ọlọ́run lórí méjìlá tí wọ́n jẹ́ àfà dáadáa fáfún ìlágbàáyé kéèyàn wo tí wọ́n ti kọ́nu sílà kéèyàn wọ́n àwọn wá àti wọ́n tẹ́lẹ̀ náà fi ń sáfàdé wọ́n wọ́n pé kí ọwọ́ yẹn ti wá da ọlọ́run yẹn kò lè kọ̀ọ̀kan mọ́ ẹnu tí ń jẹ́ tí ń pariwo lọ́dún nígbà níyẹn tí ó débi tó bá wà ní gbogbo àgbáyé tó má ti wò ẹ̀rọ sì lè bàyẹ̀ mí ìwọ náà tó ń wọ náà etí rẹ̀ ló ń dòkú jọ kò ní ojú àtọ̀ náà káàrí kú tí wọ́n fi yọ yẹn. ẹgbẹ́ ti yàtọ̀ láti kìlá mọ́ wọn wá sí ẹkún pọ̀ yẹn gbogbo alájọ máa kí ní bẹ́lẹ̀ yìí kú yẹn ẹ̀dá kò fẹ́kùn. ẹ̀dùn sẹ̀mí pẹ̀lú àwọn ẹni rẹ̀ ẹgbẹ́ sẹ̀mí jìnà sáwọn ẹni ibi jẹ̀mọ́ mùsùlùmí olùbáyìí ńlá palára èèyàn lójú ayé àtìlẹ́yìn ikú olùbáṣe ńlapa lórí ìgbàgbọ́ èèyàn lójú ayé àti lẹ́yìn ikú lẹ́yìn òjọra wọn oníbára wọn ṣe tí ò bá tó bá sọra wọn oníbára wọn ṣe oníbára wọn ìpìlẹ̀ nìyẹn àtọ́jọ́ ń fi àbòsí bára wọn ṣe nìkan lókù ọbàjẹ́ rẹ̀ ìdíra wọn ó lọ sí lẹ́yìn ó sọ̀rọ̀ sí ìbára wọn ẹbẹ́ ni ire tó papọ̀ ẹbẹ́ tó bá páyọ̀ náà tó papọ̀ ẹbọ́ ní òótọ́ tó papọ̀ torí fún àwọn ọ̀pánu wọn sàárà ó ní àfihàn àfihàn ìyàwó mẹ́rin ní bá ẹgbẹ́ fún mi bá ẹgbẹ́ bá ẹgbẹ́ wọn ní nílùú láti wọn tẹ̀lé gbogbo ó pé ọ̀rẹ́ mi ni láti kékeré láti mara wa láti mara wa kò ní oṣù lèmi àti ẹ agbẹmọsọrọ ìyàwó mi ni ó lọ máa kọ́kọ́ ní wọn kọ́ sí olófẹ́nà súnmọ́ rẹ afẹ́nà ara wọn púpọ̀ ẹ ti ọ̀tá láti fi àmọ̀ ẹ̀ ní wọ́n ayé àwọn sọ́nà ó papọ̀ tí wọ́n ti wọn tó mọ̀ tẹ̀lé àwọn tí wọ́n papọ̀ business partner mi ni partner mi ni partner mi ni mọ́ ọjọ́ lọ́wọ́ ìyá mẹ́rin. ṣe pé bàbá mọ̀ sáfúra wọn ọmọ mọ̀ sáfọ̀ afọrọ ọmọ tí ó yóò họ ọmọ tí ó ráfà yóò họ mọ sọlọ ti ń sọ nígbà tó tó ń sọ ọba wáyé ló dáa gbogbo àdọ̀dọ̀ tí ń bẹ lára ó da gbogbo wa a ti ń gé dànù ojú ní kọ́ ọ̀ tó lọ́n sì kì èékánná òwúrọ̀ àti ọ̀sùn ní sùúrù gbogbo òtún ní ìwọ kò tó ń jẹ sí wọn láti láti ṣe àmà ìyàwó àyíṣà àti nínú àwọn ìyàwó ànábì ó fi sọ̀rọ̀ ọmọdé ọlọ́run dá tó pé ó ń ṣe ọlọ́run èmi ní ẹ̀kọ́ náà dá mi àwọn èèyàn ló wọ mi. ó ṣe ọlọ́run ní kó lè múrí nínú mi àwọn ọmọdé ní iṣẹ́ àmì ìrọ̀wọ̀ rẹ̀. àrètí ọ̀rọ̀ ẹ̀fọn lẹ́jọ́ náà wàhálà tó ti bá wọn láyé bí ìgbé tí wọn náà bá kọ lẹ́yìn ìbá tún jáde ìjọ ah, wọn ti kó tèmi tèmi tó lù láyé gẹ tí wọn náà bá kọ. ẹni tó ní lẹ́yìn ẹ̀sán mẹ́rin nẹ́ẹ̀sì nẹ́ẹ̀sì pọ̀ ní ṣe borí délé pọ̀ ní ṣe yọ dìẹ́mi ni ẹgbẹ́ lè fi jẹrà yín lójú oorun ẹ̀tọ́ tara yín ìjọ òfin papọ̀ ìyàwó àkọ́kọ́ tí òfin papọ̀ padà gẹ́gẹ́ bí bàbá àfọmọ tẹ́bàjọ kú lórí ìsìn náà wọ́n tẹ̀lé ní ẹ̀mẹ̀nù wọ́n tẹ̀lé àjùbọ̀ òyàtò bí ìmáni alhàkọ́nà bí ìmùbọ̀ òyàtò wọn máa làkìyàwó mi tó bá jẹ́ bàbá bàbá ẹlẹ́ẹ̀kẹta ló kú lórí mẹ́rin ọmọ ọmọ ọmọ ti dalẹ̀ nípò ẹlẹ́ẹ̀kẹwàá ló kú lórí mẹ́rin ọlọ́wọ́ tún bàbá bàbá ẹlẹ́ẹ̀kẹta yẹn yóò tún mọ́mọ́ ẹlẹ́ẹ̀kẹwàá àwọn tí wọ́n dá wọn láàrin yẹn wọ́n dé òun lọ. bàbá tiẹ̀ wá ń lórí láti ní ojú mórí àwọn ojú sọmọ gbogbo títí tí nàìjíríà láyé yìí kẹmọ́tò tààrà lágbègbè àmọ́ gbogbo ẹ̀yin ọ̀rẹ́ tẹ̀ lé bára yín tó ní bnc tẹ̀ ń fọwọ́ pẹ́ra yín lẹ́gbẹ̀ẹ́ tẹ̀ ń kí kò jẹ́ kó bínú sí mi aláti mọ̀ wára ẹni àìfẹ́ kí ó sì fi ń jalè. ọmọ ìyàwó rẹ̀ lé ní ìyà jẹ́ ìyà jẹ́ ìyàwó àkọ́mọ ó sì dákẹ́ lórí ẹ̀ jà ẹ̀. kí ló bá a sọ̀rọ̀ yorùbá fúrúkù níbi wa lọ́bì jíjẹ́ àjẹ́ tó kéèké ìyá rẹ̀ yóò tọ́jú àwọn ọmọ yóò tọ́jú ó wà jẹ́ jáde bàbá bẹ́ẹ̀ ara lọ́lọ́ ti torí wọ́n ti ni èmi tọ́jú ìyá mo tọ́jú bàbá àwọn ń kọ́ ń ṣe ẹja ayé ká fúnra wa ní ẹ má ọwọ́ ẹ̀mí tí gbà yóò kù sẹ́yìn tó mọ̀jẹ̀ ká àbámà níwájú ọba tó dáa tó mọ̀ nílá aláìsá ní ìjà kan tó mọ ẹ̀rọ tó ní sẹ́bí ìlà kó mọ̀ ṣe fún lẹ́yìn kó o ti mú lánà nábì pọ̀n ní lánà ìwọ tí wọ́n ń ké fún pé ṣe ń kọ́ lọ́n fẹ́ tánà bí fẹ́ tó tó wọ ètò ojúná o èmi ká lùdúná o kí ni wàhálà ṣe ní fún mi ní tàbí yìí kú o mi ní tàbí yìí kú o èmi ní tàbí yìí kú o mùsùlùmí tó pọ́tírẹ́tì ní o tó pọ́tírẹ́tì pọ́tírẹ́tì. má tẹ̀lé ìgbà tí wọ́n sọ fún òṣèlú mùsùlùmí aláṣẹ ìbò làbùdé tó mà tó ń bá kọjá àlàṣẹ aláṣẹ jùlọ ẹ̀sìn ìbò ló yí ọdún pé àlàfíàmù rèé ẹni kọjá rẹ̀ ṣé tí n tí wò bá wọlé ní jáde jùlọ lọ sí tiẹ̀ ṣé tí ìsìlámù ò bá wọlé lẹ́nu yẹn ṣe ń ara ọmọ àfẹ́jù rẹ̀ pọ̀ tí ó láfẹ́jù gómìnà mọ́ ẹlẹ́rọ kí láfẹ́jù rẹ̀ tó gbọ́dọ̀ mọ́ wọlé ṣé ìsìlámù pè láfẹ́jù ni àwọn ènìyàn aláàtàlá ọgbà ìlú ọgbà tẹ́lá tó ìṣòro wà nìyẹn náà táwọn àdókòó wà nìyẹn náà aláàtì ìlú ẹ̀jẹ̀. kò sí pàtó bá gbọ́ pé wọ́n pè wọn kẹ́ ẹ tó lẹ́wà kẹ́ ẹ tó fún yóò yọ kúrò láàrin yóò lọ sí ìrùn wọ́n sì di aláṣẹ ìlú ẹ̀jẹ̀. gbogbo rẹ̀ monday thursday tẹ́ mọ̀mọ́ aláṣẹ ìlú ẹ̀jẹ̀. èsì wá kótó tó wá lé ní pé àfẹ́kẹ́lì kẹ́rí jáde kí á mọ̀ sí ma. afẹ́lẹ́ bá ní gbogbo alábòsí ló jẹ ká àbábọ̀ wọn ní lẹ́yìn ẹwò dárò wọn o ìgbà tó ń bẹ láyé ìlànà òjíṣẹ́ yẹn lò ìbá ti púpọ̀ lánà a láìta ní la máa ṣiṣẹ́ ìṣúra ní ọmọ yìí la ẹwò dárò lágbájá ọmọ lágbájá ìbá ti mọ̀ mú lọ́rẹ̀ olóko àtẹ̀mí jẹ́ èrè tí mọ́ọ̀lì tí wọ́n ti gbọ́ lórí wájú ọlọ́run ló kọ́ mi láti mú ọ̀rẹ́ bá rìn wo èèyàn bá fẹ́ wọ ẹni tó má ọmọ ìyá mi bá ti mọ̀ sọ nìyẹn àbájọ àwọn àyà àti bàbá lè yọ kó lókùnrin ànìkan ló kú dáàbò ló ti mọ ẹ àti ká parẹ́ kéèkù ọlọ́run sì máa bẹ̀rẹ̀ tó bá parẹ́ àbẹ̀tí òtún máa wọ èèyàn bá rìn alkọ̀ọ́lì tíyàwó rẹ̀ ó mọ̀ òpin lábájá tí bá lè rìn lè lábájá ní ẹwà ìlú wọ́n wà sí lágbájá kó jẹ́ mùsùlùmí ní tiẹ̀ wọ́n wà sí lágbájá kó jẹ́ tó tún ó dídí mẹ́sì ní tiẹ̀ kí ló àwọn ọ̀dà àtọmọ rẹ̀ mọ̀ wípé nínú àwọn tí wọ́n bá jáde ní ṣe tó ń bá mọ́rin ní ṣe àwọn tí wọ́n tún ó dé nínú ẹ̀sìn alákàṣe rẹ̀ ọlọ́run fi àdéhùn fi kó yá ọkọ̀ fi ṣe fún ọ ọkọ̀ fẹ́ẹ́rì ló lọ báyìí kó mọ gbádùn ayé lọ́ọ̀bà pé ọjọ́ lọ ọmọ rẹ̀ rèé sí ọjọ́ oní wọn ìyàwó ń kọ́ tàbí tọ́jú wọn okó láyé báyìí wọ́n padà jẹ lẹ́sìn mi okó láyé báyìí ọmọ rẹ̀ ní súnà yìí gẹ́gẹ́ bí ìgbẹ́ni súnà kí ni alúgbà ti dájú wà láyé yẹn náà ọmọdé yóò máa sọ pé á lágbájá tí mo bá rìn ló pàṣẹ ní jẹ́ ti ilẹ̀ ló òun ni mò ń kíkù dédé tẹ́lẹ̀ mò ń pàwọ̀ ní dédé tẹ́lẹ̀ ní ìsábà àti ìranù tẹ́lẹ̀ ń bọ̀ fún mi lágbájá rè báyìí oríṣiríṣi kọ́ọ̀bù lójú oríṣiríṣi oríṣiríṣi ẹgbẹ́ awo lójú oríṣiríṣi oríṣiríṣi àwọn ìrìn àjò kan àjọ rìn sẹ́yìn òun ló wọn ju ṣiṣẹ́ yóò tọ́ ẹjìnà sí gbogbo àdánwò ayé ìdòyìdò ayé ìyàwó iná ní gbogbo yóò sì ní òun yóò kú borí obìnrin kan báyìí tí kò sí làákàyè ó ti wá kú torí obìnrin àwọn ìfẹ́ owó rẹ̀ wà ní ìdílé rẹ̀ olówó ni wọ́n kìnnìkan òun òjò ń fẹ́ kìnnìkan ó ṣe bójú pọ́pọ́ iná yìí ìlú wa kẹlẹ́ lè fẹ́ẹ́ tán ìjọ kan wípé mọ́tò tù lẹ́bà péré ni kó sàdóore kó sì tù lẹ́yìn lẹ́bà. oníkà ti gbọ́ ní gbòòrò ti wípé olówó ayé mọ̀ lẹ́yìn oṣù lẹ́bà kó sì tù kó tẹ̀ lọ́rùn. mo yà ọ àwọn àlejò sábà òòlì bàtì ẹgbẹ́ òdùnnú ògbówó ló ń wá. irú ẹni bẹ́ẹ̀ lẹ́sìn ìran ojúmọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ojúmọ́ káà torí pé ẹ̀yin náà wọ́n kọ́ alábúlé ń bá ṣe ayé ẹ̀ máa pè ara yín. kí yorùbá yorùbá yorùbá ní lọ́wọ́ gan pé ni pé lẹ́sùn èèyàn ni sì máa bá ṣe torí pé pé èsì yẹn ó lè fi gbèmí bóla níbi rẹ̀ nítorí ayé abẹ́jẹ̀kù abẹ́jẹ̀kù abẹ́jẹ̀bi àṣẹ àwọn àdìgbò bu ọ̀nà èyí nígbà wá dé tán ètò wà ní gàrí o ìkan tó ní ìgbà tó lòun wá gbòòrò dìbò owó dìbò náà ní ìwé bá ní ó débẹ̀ ó débẹ̀ lọ́rùn mà ní àpá fún nígbà náà owó kẹjáyé yẹn lẹ́sàn kíbẹ̀ rọrùn ní kẹ́ láti pa ń bẹ̀ ẹ̀sàn mọ́lú kálẹ̀ papọ̀ ní ẹ̀bá rí bẹ́ẹ̀ lò àwọn tó dára tó lóye tó ọmọdé lọ́nà òṣèlú di yé wọn jẹ́ ní náà ò san owó rí bẹ́ẹ̀ lò ikúkú wa náà má sì rí wọn nígbà ra wa ni níbi àtàn yẹn ó wà lẹ́yìn tó ti dúró pẹ́ ó ti kò nira báwọn fàádé rẹ̀ òórùn orí àwọn ẹ̀gbin ìdọ̀tí ó dà síbẹ̀ àwọn yẹn wọ́n ti gbóòórùn yóò ti ní wọn lára wá tuntun oníṣe háàdì ilé ayé yín rẹ̀ para ìgbé ayé yín tẹ̀síwò ilẹ̀ para yín níyàwó kọ́kọ́ kọ́kọ́ fáyàwó ọmọ ń pa yóò ní jẹ́ sáfà máa yé ọmọdéwú jẹ́ ọmọdéwú náà fẹ́ rí àtàǹpàṣẹ tí wọ́n mú wúlò sinmi tí ò gbádùn tí àwọn aráàlú náà mọ tí wọ́n ń ṣe tíjọba àti òjòyè àtẹ́jú olú ilé ayé tó wọlé para lórí òun ló rùn bí àtàǹpàṣẹ ìjọba mùsùlùmí kílẹ̀ tó fẹ́ wọ́n sọ tí wọ́n sọ ọlọ́run bá sàlàyé tiẹ̀ oníṣòwò sàlàyé tiẹ̀ àwọn ẹ̀mẹ̀ wa nàìjíríà ń ṣe wọn. ẹ èyí wò la tó rí kílẹ̀ tí ìlú àníwájú ọlọ́run tá a bá kún ẹ dandan tá a bá ìdí àmọ́ lọ́wọ́ tá a mọ́ ìdí àmọ́ tá a fi ń pa tètè bá gbélé ayé tá a gbé òkú. kábàlìkì á sàtọ́ ní ayé ìdílé àwọn wáyé wọn ẹgbọ́n tí sáà dìbò àbùsọ̀ yìí ló lọ ó ní ilé ayé tẹ́ wò yìí lájọ wà yìí ó ló ti ilé ayé títẹ̀ kásẹ̀ ilé o súnmọ́ wa kò sí kan nínú ilé méjèèjì yìí tí ò wọ́n ma alìkíámọ̀ láwọn ọmọ ti tiẹ̀ ayé láwọn ọmọ ti tiẹ̀ ó ní fa kúrú ní ẹ̀dùnà ilẹ̀ àkẹ́rọ̀ ẹ̀yà àjọmọ̀ ẹ̀yà àjọmọ̀ alìkíámọ̀ wà láyàtà kúrú ní ẹ̀dùnà ìjúnìyà gbogbo wa ọmọ kí àwọn èèyàn gbà wọ́n fẹ́ wọ́n kọ̀ káàkiri ilé ayé yẹn àtàjọ wọ̀ lórí ẹ̀ bí bàbá ṣe ń lé lọmọ ń lé ọkọ ń lé ìyàwó àwọn obìnrin tiẹ̀ wá lé jọkùnrin lọ ní ìsìn ẹ bá jáde ta àwọn obìnrin lé ayé jọkùnrin lọ nígbà wọn ti gbọ́rọ̀ ní wípé wọ́n ti máa kàn dùn ìwú máa kàn dùn ìwọ̀ bàtí o ti yé wọn báyìí àbá eré ní ọkùnrin òjòbìnrin lọ ọkùnrin òjòbìnrin lọ àti ọgbọ́n bóyá ìyà ti jẹ lábẹ́ ọkọ tiẹ̀ ló sọ́dọ̀ ọkùnrin òjijì báwo obìnrin ẹlẹgbẹ́ náà wọ́n ti sọ́dọ̀ ọkùnrin òjijì kò kan bàbá àti ilé nílẹ̀kúlé ọmọ tí ó rẹ̀ ní ilé ayé ọmọ tí ó ń sí kí àfáà kí lọ́wọ́ jíìpù ọba àlú náà àwọn ọmọ tí ọba àlú tajẹ́rà àlú ọba náà lè fi pé ẹni láwọn ọmọ ìlú mi ti dáadáa tó bá ti bọ̀ kọ́ ọ̀pọ̀ ńlẹ́lábọ̀ bìbì bọ̀bìbì bọ̀bìbì wọnú àfin bẹ́ẹ̀ bàbá náà wọnú wọn pé tó bá dé náà tó bá jẹ́ ìsinmi fáláàdì ni kò wá sẹ́ni tó kó sínú ma wà lọ́yìn tá à ń sọ ìdá àlejò láì kọ̀ wòye jù kò sẹ́ni tó ti dọ̀ máa yé tẹ̀sán ọ̀dọ́ àdìwọ́ tẹ̀síwájú ó ní èyí tẹ́lá fi ń ṣe ọ̀la látàkì ìṣẹ́ wa alìkìyàmọ̀ èyí padà sàdá ti ṣe sẹ́yìn ẹ̀já ti fẹ́ ẹ̀fáyà ọlọ́run sí ọlọ́run ẹ̀já bẹ ọlọ́run púpọ̀ ń jẹ́ ẹ̀rẹ̀ gbogbo àlámọ̀rí wa ẹ̀já máa wá ẹ̀yọ́nú ọlọ́run lójú gbogbo òṣèṣì wa ẹ̀yọ́nú ọlọ́run ọba lójú lọ bọ́lọ̀ bá ti yọ́nú sí ẹ̀já láyé gbogbo àlùfíàmọ̀ yóò mọ̀ tó fún táyà yóò mọ̀ tó fún الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين lẹ́yìn tó pé wá fún Allah subhanahu wa ta'ala ebi kan bo ore ẹni tó láti wọ̀ tán re àwọn tọ́lọ̀ ń gbé fún làwọn tó bá páyà ọlọ́run alábòsí ò ní jèrè ẹ̀sìn ọlọ́run alábòsí ò ní kópa ọlọ́run gbogbo ẹgbẹ́ wọn ti máa ń sọ̀tà rẹ̀ láyé àwọn alábòsí àwọn ẹni tí páyà rẹ̀ tí wọ́n kò fi rẹ̀ mọ́ ọlọ́ọ̀mọ̀ ìkẹrẹ àwọn gbogbo ayé àti ìyára ẹrú sí ọlọ́run ẹjá gbọ́ àdìdò ń ṣe ọlọ́run báyìí mọ́mù tìrìmì yìí mọ́mù ahmed àwọn ní àdìdì ni wọ́n gbé jáde fún wa látọ̀dọ̀ kan lánú àwọn sàhábà nàbì tàbí ń ṣàdánù wọn àwọn òṣìṣẹ́ wọn fún wa yọ lóṣì olóṣìṣẹ́ náà lè fún láti ọ̀sán láti ó fẹ́ júwèé torí rẹ̀ pé fún wa ẹ̀kọ́ máa ti ń ṣe ẹ̀ńtẹ́rì rẹ̀ pé tẹ́rì rẹ̀ pa pé ẹ̀ pòfẹ́sọ̀ ọ̀nù wọn fẹ́ sàlàyé rẹ̀ dọ́kítọ̀ ni mo fẹ́ sábà yìí alẹ́ tó yẹ pé tó kàwé tó ka kéwú tó wóye. Àlejò àlùkáyé tó máa ń dára ẹ̀dá ti ṣàbó wà á lè lálẹ́ máa bá ẹ̀dá lọ. Ó lẹ tó yìí rẹ̀ pé lẹ́tí máa ń tìrò ara rẹ̀ gbogbo gbà tó jí ire ọ̀pọ̀ nìkan lọ. Yóò lọ tún àbí kó tó tún yóò wá wòye lẹ́yìn ìwòye jí látàgbé márùn-ún. Ìwúlú jọ sọ lọ́mú ìrìnàjò méjì mo rìn náà. Ṣé ìrún wákàtí márùn-ún mi lẹ́yìn tó pín ṣé mo rí kíjà máa àwọn èyí kíjà máa wò àwọn kan mo rí kíjà máa àwọn ọ̀rọ̀ tó yé mi. torí pé àwọn sọ̀hábà tí ìrù jẹ́ bàbá ẹ̀ lẹ́ bọ́ ọmọ wọn lọ́yìn lẹ́yìn ànábì àwọn tó kù bá ti rù sọ wọ́n lọ sọ ọ̀pọ̀fẹ́ nìyẹn ń lé. ní ìgbà tó yàwó púpọ̀ bọ́mọ tuntun tí ìrù jẹ́ bàbá bọ́ ọmọ wọn lẹ́yìn òṣìṣẹ́ bá lè sọ̀rọ̀ àtọ̀rọ̀ àwọn ti wà mọ́tẹ́lá nínú ìrìnàjò mi lẹ́nu èyàn mélòó mo bá tiẹ̀ jẹ́ nínú ìrìnàjò mi lẹ́nu èyàn mélòó mo yí dára látara mi nínú ìrìnàjò mi lẹ́nu èyàn mélòó ni mo dá burú sínú ọkàn rẹ̀ kí mo sá lọ́gbẹ̀. ọ̀rọ̀ tí mo sọ lẹ́yìn òṣèré sí tí wọ́n náà ti ọ dáadáa tó bá ti àbàtìrà kàtà tó náà kò kí yẹn rárá kò ní kí ní dáadáa kò ní jẹ́ ìtọ́ lẹ́yìn ẹ̀kọ́ náà mọ̀ inú ra òde dùgbẹ́ sọ̀rọ̀ ń dájẹ́ wàá lè máa dè báyìí. báwo ti dàbí tí bá ti ń dà nígbà lè bójú. ẹ ti ní bá tiẹ̀ jẹ́ lẹ́yìn kẹ́sì gbẹ́bẹ̀ pàálẹ̀ rẹ̀ fún lẹ́yìn tẹ́ máa fẹ́ bẹ́ẹ̀ ìwà yorùbá nìyẹn kó lẹ́yìn tó bá bọ̀ òun wù nílé yorùbá òfin lọ́pù máa ń kọ́ ilé yorùbá láti gbọ́ pé wòye kú tí ó máa fẹ́ ké. mo bá ti ké ọ̀pọ̀ mo ṣe tú ọdún yorùbá ló ń sànú wọn ẹ má bínú ọmọ yorùbá ni onílàkàyè yẹn yóò ti rò bẹ́ẹ̀ ní ara rẹ̀ wò ìyẹn nìkan kọ́ tó bá ti di kí ààyè wà tó ti jẹ́ káàkó alìlàlì màá bá ẹ̀dà lówó ìyẹn tí ó padà bọ̀ kàn lẹ́yìn ikú rẹ̀ ní wàá sẹ́nu. àmàtẹ̀ wàá pinnu lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ yìí gbogbo tí o ti mẹ́rin jẹ́ mẹ́rin àwọn ọmọ jẹ́ yẹn àwọn ọmọ ìyá àgbọ̀ òde tí máa gba mẹ́fẹ́ fà yìí ná mo sọ fọlọ́ òde rọrùn fún mi àwọn ibi tó ti ń pa fẹ́sẹ̀ wà àkódà ìgbóde tó ti ń ká ẹ̀jẹ̀ lákọ̀ọ́jọ́ látọ̀ fún gbẹ́rù yóò lọ parí ìjà pẹ̀lú ẹ̀ ẹkú àtẹjọ ní kùsínú tó lọ yọjọ ọ̀rọ̀ pẹ̀lú ẹ̀ ó sì tẹ́fẹ́ kí ó gbọ́ ilé kó mọ iye ọdún tuntun jẹ̀bi rẹ̀ torí jì ní ẹ̀rọ púpọ̀ tó gbọ́ òun náà ilé ìjọba ìlà akáyọ ọmọ nàìjíríà ti jẹ̀bi ọmọ nàìjíríà ti jẹ̀bi láyé wọ́n kọ́ fún wa ní kó pààyàn báyìí ò jẹ̀bi kó o bá tẹ̀yẹ̀ jẹ́ kó o jẹ̀bi ẹni náà fún ọkọ̀ jẹ̀bi ìwọ wá ń gbèsè wá sí ìsúnjọ kan ó wá ti fẹ́ kalẹ̀ fún pé pàdé lẹ́yìn ikú ikú fún ara rẹ̀ jẹ́ ọ̀ràn a tún wá pé ikú bẹ̀ lẹ́yìn ikú àlẹ́ kò wá ní wọ̀lá áàjìdù mẹ́rin láti bẹ ẹ̀lẹ́sìtà òhàwà ẹni tó lẹ tí èyí fọkùnrin tó wí lẹ́yìn tí ti ìfẹ́ rẹ̀ tẹ̀lé ní ẹ̀ àbí ìfẹ̀yìn rẹ̀ tẹ̀lé tẹ̀lé nú ẹ̀ ìfẹ̀yìn rẹ̀ bá ti ní kó ṣe ó kó lẹ́nu nínú ọjọ́ tó kódà ẹ̀mí tèmi èyí tàn ọkàn mi èyí tàn ọkàn ti ẹrù ilégbèjà ọlọ́ ọkàn ti ẹtí mú kó bá ti yẹn jẹ ọkàn ti mú kó lẹ́nu kó lè forí jì wọn lọ́kàn ti ẹ̀sẹ̀ ọjẹ irú ẹni bí àlọ́ ìyẹn tó gbẹ̀yìn wàtàmẹ́nà ẹ̀là lọ́ọ̀hìn àtàmẹ́rí bẹ́ẹ̀ ni èrò rẹ̀ wá da mọ́mọ́ gan tí bá di sẹ́nu kí yẹ máa bẹ̀rẹ̀ sẹ́nu tí bá di kí yẹ máa lọ àyè tí bá di yóò gbogbo ìgbà ọ̀dọ́ rẹ̀ yóò fún ẹ dẹ́sẹ̀ àwọn ọmọ pẹpẹ olú ọ̀dọ́ lọ́wọ́ ojú rẹ̀ ojú rẹ̀ mọ́lẹ̀ sí rere gbogbo ara rẹ̀ pẹ́pẹ́pẹ́ sí náà ẹ̀yin mẹ́fà tẹ́lẹ̀ náà wà lọ́dọ̀ ó dàbí ẹ̀yin náà ṣe ń ṣe ẹ̀yin náà dábàá tó ọlọ́run náà sáà náà ẹ̀yin náà náà jẹ́ káwọn náà ṣe fàájì bí ìjọba ní kó lọ máa bì ó lè fẹ́ lọ àtìwọ́ lọ́mọ ní kókò lọ́mọ ní kókò lọ́mọ sọ lọ́mọdé dáadáa fún ìlọrin ọkọ tọ́nà bá ti lọ́jọ́ ọkọ tó kò ní báyìí fún sọ lọ́mọdé wọn. olùgbòrò àwọn òròyìn yẹn ìròyìn ẹni tó mọ̀ tó ṣe mùsùlùmí òdodo ẹgbàgbọ́ yẹ ẹ̀sìn yín ẹ máa ṣe ọlọ́run ọba ṣe ẹ jìnà sáwọn èwo rẹ̀ ìyàwó àfọmọ rẹ kọ́ wọn lẹ́sìn ìyàwó àfọmọ rẹ kọ́ wọn lẹ́sìn fòfin ẹ̀sìn rẹmọ ìyàwó tó ń fẹ́ lé o fẹ́ mùsùlùmí kan lẹ́sìn o fẹ́ kéde mùsùlùmí ni ó ti gbà sílámù kan lẹ́sìn tó fi ń lè yan ọ̀bá wa ọwọ́ fífi mùsùlámù àtẹ́tò ń gbà sílámù bákan náà ìjọ ni wá ètò ìjọjọ wa náà ni. ẹni tó ń wà mẹ́ẹ̀dì kan tẹ́lẹ̀ ti ń pariwo lórúkọ jésù tí ń dúró ní bàbá ìjọ wọ́n lè di mùsùlùmí wọ́n náà bá ní kó ní ìmọ̀lẹ́ ìsìlámù yóò ní pẹ́ àwọn tó wá gbá mùsùlámù ọ̀gán náà wúwo yàtọ̀ sóhùn ọmọ rẹ̀ kéwù kò náà kékeré o ọmọ rẹ̀ àpò àpò ní ó bá nílé kéwù ẹgbẹ́ òní kan lè kéwù ọmọ yahoo yahoo kú lè kéwù bákẹ́ kú òlóòtà kékeré ìwé nìkan bá ti torí gan wọn ti jẹ́lá àwọn àṣẹ wà sí ẹjẹ́ wọn ti lè kán ti kékeré máa ṣéwù kán bẹ̀rù ọlọ́run ẹmọ wọn ti lè ṣéwù ẹmọ wọn ti lè ṣéwù rárá ìwé ni ìwé ìwé ìwé ìwé ìwé ìwé nígbà tí wọn fẹ́ bàjẹ́ pẹ̀lú sẹ́kọ́ndì sùn. ilé tí àfa súnà yẹn da àfa ni wọn ní wà sí rẹ̀ ó mọ jẹ́ ìgbà wọn ibẹ̀ láàpọ̀ mọ́ lọ kẹ́wọ̀n náà tilẹ̀ kó kẹ́

ìrẹ́lẹ̀ tẹ́mú wáyé ó ti kò lè wò pé àpá àtúnà kan bẹ́ẹ̀ lù kàn lè wò àmì ilé ìwọ̀n bá sì lè wò wẹ̀rẹ̀ tí ẹ̀ òtí yìí tàbá ti lè ilé tí yóò ẹ̀yin náà ní ilé ó ti tó dọ̀tí ó ti lé àtà síbẹ̀ bá lè wẹ̀ ta ni ọmọ ìpalẹ̀ ọ̀sán ayé ìgbàkanlọ̀ ló dán ọmọ dákúnlẹ̀ wọ́n mọ̀ tó mọ̀ bẹ̀ tó ẹ̀rọ ọ̀gá ẹ̀mọ́ sí mọ̀ ẹ̀yà àfẹ́bàbẹ̀ ní ìsìn kó tí ẹ̀jọ́ tó wá bọ́ sí ìjọba bá wù ní ó wà ní ọjọ́ bá ti ráyè ló lóko àwọn ìyàwóyàwó ó bá tó wàgbọ́n tó ń ṣe lóṣù síyàwó rẹ̀ yí kó o fẹ́ kó máa wọ pátá kó máa wọ pọ́nmọ́ káàkiri ìlú tó bá ti kú lábẹ́ òbí rẹ̀ gbogbo ètò ìfúnnù ní ayé abẹ́ ìwọ ọmọlọ́wọ́ ó ti máa tíyàwó rẹ̀ bá ń ṣiṣẹ́ náà lábẹ́ rẹ̀ ló kọ́pá ìlàjú ló kọ wípé ẹ̀sìn ti ní èso tó le jẹ́ èkó tó tó yàwó àtọmọ. àwọn

ẹ̀ńtọ́rì rẹ̀ kọ́ nìyẹn ìgbé tábà ẹ̀mí wípé a ní àfààní à ìlànà tí ẹ̀rọ pọ̀ mọ́tẹ̀ sí wàhálà sí i. alùpùpù wa yìí ẹnì kan nínú àwọn àfà nínú ìmọ̀ èdè lárúbáwá nínú àwọn lárúbáwá yóò pè ní dára kalẹ̀ lákọ̀ọ́jọ́ ọgbọ́n yìí ní fi lé ní ọdún bíi kò ọlọ́run wá sí láwùjọ ti wà ní nàìjíríà aráfà mẹ́wàá sẹ́yìn tí gbogbo ilẹ̀ wípé ní nàìjíríà ẹni yìí ọmọ ni ó mọ náàrù yìí ó mọ báwùkù yìí ṣé ni wọ́n dára sí wà yìí tó tó lájú rẹ̀ ní fúnlọ́gà rọ̀bíyà kò sí ọmọ kan tó fi lè ilé ìwé mìíràn nígbà pé kéwù yìí ìjọ tó kọ àwọn ọmọ bá gbogbo ní ilé ọ̀sẹ̀ àbá àwọn ọmọ ìlàjẹ́ àti ìlú kò yá wọn àwọn ìlàjẹ́ pà ní ìlú àti ìlú àti ìlú àti ìlú àti ìlú kò dáa bẹ́ẹ̀ àbí ò dáa bẹ́ẹ̀. bàbá bá gbọ́ bẹ̀rẹ̀ sílé yìí kí ló bẹ́ẹ̀ fọ́ fáwọn ìjọba kí o máa tó kama tàwé kama tó kama tàwé kama tó kama tàwé máa tó máa fọ́tẹ̀ wá máa tó máa tó wò tó táwọn gbogbo wọn pápọ̀ kí ló dùn ní kó fi yá yóò lẹ̀ àárọ̀ mọ̀lẹ́kùn lè dé níbi ọ̀ kèé jẹ́ bànújẹ́ fáwọn èèyàn kò jẹ́ báńkà okú ọmọ rẹ̀ ò jẹ́ báńkà kèé jẹ́ bànújẹ́ okú jẹ́ ìjìnlẹ̀ ọmọ rẹ̀ ò jẹ́ ìjìnlẹ̀ àwọn èèyàn bànújẹ́ wọ́n kàn lè bànújẹ́ ní jẹ́ gbọ́jẹ́ bẹ́ẹ̀ dúkú dọ́kọ̀. amẹ́jọ́ máa ń dá kùkù dúdú láyé òlàfà ẹ̀sìn ẹ̀sìn ọmọ yín o àtìyàwó àkọ́mọ́ gbogbo ẹ̀ tó bá ṣe kú ọmọ rẹ̀ dúró nílé lórí ẹ̀sìn láyé àtìgbà gbogbo kú òtán nígbà tá a sì máa rí àtìrẹ mọ́nà bá fẹ́ gbàgbọ́ lórí ọmọ tó bá ti ayé rẹ̀. Ìjọ tí àtìrí ògbò rẹ pẹ̀lú ọmọ rẹ sọ́lọ̀ ògbò ìwọ òbí bàbá ló jẹ́ ìyá ló jẹ́. Ìjọ tí àtìrí ògbò rẹ sọ́lọ̀ lórí àwọn ọmọ rẹ ọ̀tún tó bá ti ayé rẹ̀. Pàṣẹ sọ sí àwọn ọlọ́ta yìí, ó tó kà lùkìrà. Ẹ̀kọ́ lọ́ba ló dún rẹ̀ ló kó orí. Ìbànújẹ́ ni, fẹ́ tó fẹ́ kú gbọ́ àwọn ọ̀rẹ́ òfin náà ìgbìmọ̀ tó lọ́ ó wá kú òní kẹ́ẹ̀tì dájú ìrùnú lé ẹni ní òní wọn lè wá ní ìfẹ́ tó ní wọn ní ìlú wa lè mú ìlú ní wa ẹ̀yìn kan ní fọ́ọ̀sì láàbù ní ìlú ní wọn ọlọ́pàá tẹ̀lé ń bọ̀ fún wa sí bí wọn ní bẹ́ẹ̀ fọ́ọ̀rọ̀ ẹ̀ bá ní ìfẹ́ lójú ayé lẹ́yìn nǹkan kó lè dùn náà sí àwọn òṣù òkú wa ṣe gbogbo òkú mùsùlùmí tí wọ́n kú kó ọlọ́pàá ìyá sí wọn àwọn òbí wa àwọn àbá wa àwọn ọ̀rẹ́ wa mọ̀lẹ́bí wa tí wọ́n tó ìsìlámù láì sẹ́gbọ̀ pẹ̀lú ọlọ́run ọba ìrúbẹ̀ tó ń ṣe wọn lọ́la ìlànà ìlọ́mọ